وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى آه، لينتي يدوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم كي صلاتنا ما بان وراء النبي أتي أو صحابة أتي وبوا وتي وبات ليلا لا محمد صلى الله عليه وسلم تتي فيما دي أجايبين دي القيامة آه، بلون الله سبحانه وتعالى Eh, ìjókòó tí a jókòó pẹ̀lú ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí abẹ́lúwa wa subhanahu wa ta'ala kí o má ṣe àgbà lẹ́sìn ní ọwọ́ wa tó ọjọ́ mélòó kan náà tí a ti rínú àwọn ọmọ ìyá tí wọ́n ti pè pé ọ̀rọ̀ tí ń jà rìnrìn yìí yóò wà wọn káwọn gbà wọn àlàyé kọ̀ọ̀kan lẹ́nu rẹ̀ aládùúró táwọn àwọn àgbààgbà fáà ti sọ láìmọye. So, lórí ọ̀rọ̀ yìí nínú àwọn ulama kibar tí wọ́n ti dá sọ̀rọ̀ náà àmọ́ látàrí pé awuyewuye ò lè má ṣẹlẹ̀ lórí masala yìí gbogbo ọjọ́ tí àkókò rẹ̀ bá ti tó báyìí náà ni ó máa sábà bí awuyewuye èyí wọ́n wá fa pé àwọn tí wọ́n láwọn sáfẹ́ gbálà yìí pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà tí wọ́n náà ń béèrè pé karamakumullah ẹ bá wa ṣàlàyé ike ọ̀gọ̀rọ̀ ńgbà míì jẹ́ pé nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ni àwa tó lábẹlẹ ẹlù kò dìgbà tí àfa àti ńkọ́ wa ń kéwú bá tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ká tó mọ̀ bí a dúró sí n tó gbọ́dọ̀ máa kàn wájú náà ni pé ẹ̀rí wo kódà káfa àti ńkọ́ wa ó má dà rárá ẹ̀rí táwọn àfa àti ń bẹ́ńtà náà bá ti fi ń sọ̀rọ̀ náà èyí náà yẹ kó tó wa láti fi ní stand tí a bá wa subhanahu wa ta'ala kó mọ́ṣá la gbogbo wa kó mi rẹ́kẹ̀ látẹ̀kẹ́lẹ́ de àmọ́ ọlọ́mọṣá sànú ẹnì kọ̀ọ̀kan wa torí pé bí ìgbà tá a ti ìfẹ́ bọ́ nù almanhaju taqlidi náà del mutawarif bí ìgbà tá a ti ìfẹ́ kó ń bẹ̀ tán yẹn náà láwò pé àfi káfa wa nù sásọ àìrí náà kó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tulab al-ilm gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a bá máa ń gbọ́ wá sí àwọn àfa káfa wa mọ̀ dá sí mas'ala níjọ́ tá a bá rí i pé mọ́sálà kan ń bẹ táwọn àfa kan bá ti sọ ń pa rẹ̀ tán sì ti mẹ́rin wá tán fífẹ́ ẹnu sọ ó yẹ kí inú mọ̀ tó wa níjọ́ tọ́lọ́n bá wa la wa padà wá gbọ́ tàfa wa náà yíwa mọ́jẹ́ pẹ́ẹ́rì tiwọn náà là ń kì í ṣe páfi tán bá tó dá sí i látò mọ́ ibi tí a wà dúró sí i àwa bẹ̀rù wa wa subhanahu wa ta'ala yìí táwa ní sọ olúwa wa dákun má jẹ́ àsọ̀fẹ́nu ọ̀rọ̀fẹ́nu ni máa ń kó bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ èyí tí lọ́hùn sọ tá nínú bí sọ òun náà ní kó lu ó náà ní siyamu yawm sabti fi ghairi mafturidi alayna ó ní ká gbàwẹ̀ níjọ́ sátọ̀dé hmm, àwẹ̀ ọjọ́ sátọ̀dé tí èsì àwẹ̀ tí olúwa ṣe ní ọ̀ràn yẹn lé wa lórí bóyá rọmọdọ́nù tó lè wá sí lọ́ràn yẹn ni àbí nàdúrù táwa náà bá ti lọ́ràn yẹn léra wa lórí ni àbí kọ̀dọ̀ owó parí rọmọdọ́nù san la wá ń san padà tí èsì rúgbúrú àwọn eléyìí ìyá wa là ń gbàwé ọjọ́ mi pàtàkì jùlọ léyìí tí yawmu àròfà tí yóò tiẹ̀ wá fẹ́ bọ́ sí ọjọ́ ọjọ́ sátọ̀dé lọ́dún ni eléyìí bí kí kálukú náà máa wò pé kí ni yóò wá jẹ́ ọ̀rọ̀ lórí ẹ̀ níbo làwọn dúró sí lórí ẹ̀ bó láti ṣe. ala kulli hal qad takallama alayhi ahlul ilm àwọn onímọ̀ ti sọ̀rọ̀ lórí hadithi fi ghairi ma majlis tí èsì ìjókòó ẹ̀yọ̀ kan mọ́ ó ní àwọn àfa àti fi dá sọ́rọ̀ yìí tó sì pé béèyàn bá wọnú àwọn pàtàkì jùlọ làmá ìrọ̀lẹ́ màásírù ìmọ̀ye ọ̀rọ̀ náà ni wọ́n ti fi dá sọ̀rọ̀ yìí àmọ́ kí ló bí gbogbo ẹjọ́ tó wà lórí mas'ala náà àdífin náà ni ti gbogbo wa náà ti mọ̀ náà ni àdífin yà wá as-Samma radiyallahu ta'ala anha alanabuwa Muhammad sallallahu alaihi wasallam ni la tasumu yawm as-sabti illa fi mafturidu alaikum wa illam yajid ahadukum illa liha'a inabatin aw 'uda shajara falyamdaghu ah, ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ lóòótọ́ bí yẹn bá wò ó kí ni túmọ̀ hadithi láti nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ni la tasumu yawm as-sabt bala nàbí ni ẹ má gbààwẹ̀ ńjọ́ sátọ̀dé illa fi mafturidu alaykum àyàfi yìí tó lù wá bá ṣe lọ́nà yẹn lẹ́yìn lórí wa in lam yajid ahadukum illa liha'a inaba ibi tọ́rọ̀ wà lágbára sínú. Si aláàlẹ́bi ni kódà bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nu yín ò bá tiẹ̀ wá rí ní tí ó fi ṣàpẹẹrẹ bá ní ìgbà wíńdò sátọ̀dé kọjá pé kó wá máa lọ rí bu epo èso ìnàbì jẹ ànábì ni kó máa lọ rí ṣe. àwọn òun dàṣà dàrú kódà ká ní igi pẹ́pẹ́ igi kan ní òmù ní òjẹ́ lẹ́nu tí pé àpẹẹrẹ pẹ́nu kó jẹun ó ti jẹ́ dẹ̀ lílu pé kó gbàwẹ̀ ànábì ni kó jẹ bẹ́ẹ̀ òun náà ló bí gbogbo ẹjọ́ tá a wá rí ti ń lọ lórí masala ìgbàwẹ̀ níjọ́ sátọ̀dé tọ́ ọ̀nà wo làwọn bá wá fi dá sọ̀rọ̀ yìí náà ni pé olúwa mọ́ṣẹ́ àṣàánú wa àwa náà kẹ́ sọ náà nù ìtòlúwa ọ̀sọ́ tá nàbí ọ̀sọ́ kọ́lọ̀ ń dákun mọ́jọ tẹnu wa jáde àkọ́kọ́ ni pé hadha alhadith hadith ti ake yìí mimma la shakka fi yìí ni pé àwọn afọ́ òní hadith ulama onil kibar tí wọ́n ti lọ́nà mutaqaddimun ẹnu wọn ò kò lórí pé ṣáàdì ìfèyí gan tiẹ̀ kọ́kọ́ rí ìdíjokòó wọn kọ́kọ́ rújọ́ díẹ̀ lórí yìí kódà nínú àwọn afáàkàn imam malik rahimahullah ta'ala àwọn ni haadha hadithun kadhib aládìfẹ́ ilé yọrọ ni kì í dọ́dọ̀ ànábì ara àwọn tó wíwá nínú àwọn afá a sì nínú àwọn afọ́ ní hadith àwọn ni pé àwọn ò ní pè ní rọ ṣùgbọ́n mutaribu ni kì í sì náà ń pè ní mọ̀tọ́rìbù lọ́dọ̀ àwọn afọ́ni hadith wọ́n bá ní hadith kọ́ mọ̀tọ́rìbù ó ní pé ńgbà míì tó bá di pé hadith ní kó má di pé ẹ̀rọ ọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀ ẹ̀ lélẹ̀ yìí ó tún sọ báyìí irú hadith yìí tó bí tìrọ́ọ̀bù tí wọ́n lò wọ́ ni pé bá a ti lọ́dọ̀ sọ̀mọ́ ló ti wáyìí sọ̀mọ́ àwùkọ rẹ̀ sì rí lọ́dọ̀ àwọn afọ́ni hadith kí ti fi asọ̀mọ́ òtán ń pè yìí ní yóò kì í so kọ so ẹ̀dá bàhíyá àbí bàhímà ń láwò kọ rẹ̀ sí. wọ́n wá ní bàhímà láàrin ibì kan níbo míì àárí abdullahi ibn busr so abdullahi ibn busr so àárí abdullahi ibn busr níbì kan àárí sọ̀mọ́ oníbì kan níbo míì àtúmọ̀dé pé bàbá rẹ̀ ti ń jẹ́ busr gan ló gbà wá níbì kan ìbò míì àgbọ̀já dá wọn ìyá ìyá àṣà gbọ́ pé ìṣàǹfihàn rẹ̀ fún wa pé ó dàbí pé àárín mọ̀lẹ́bí òun ó kọ tá láwàá pinnu gbogbo wọn èyí ò ń tẹ́ka àfa wípé àgbà ah, tá àti wá mẹ́ta pé wọ́n hàdá hadith murtarib tán bá ti ní àwọn máa sì sọ pé ìdìtẹ̀rọ̀bù wọnú hadith lọ́dọ̀ àwọn afọ́nẹ́ hadith túmọ̀ rẹ̀ ni pé hadith ni òfin ni lọ́kàn balẹ̀ mu ṣùgbọ́n lóòótọ́ ọ̀rọ̀ nífẹ̀ẹ́ jọ ká fẹ́ pè ní ìdìtẹ̀rọ̀bù lóòótọ́ ṣùgbọ́n èyí tó lè kéde pé hàdà ìdìtẹ̀rọ̀bù la yu'athiru fi sihhatil hadith èéṣe tí òfin lápá ń gbé káládé fi lálàáfíà ni pé ẹ bàbá ní sọ̀mọ́ ò bàbá ní bàbá wọn ló gbà wá sàábé torí pé gbogbo mọ̀lẹ́bí wọn sàábé ni wọ́n inú ilé wọn lànàbí wọ̀ lọ́nú ilé wọn nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lọ́rọ̀ hadith yìí fi jáde tó túmọ̀ sí pé ẹnìkan náà ló gbà wá láàrin wọn á tó ń bọ̀ sí wọ́n sí ẹni pàwá wo jẹ́ gbogbo àwọn sàhábà thiqatul udul so yín tó lè mú wa mọ̀ fẹ́ gba tìrọ́bù ńgbà míì ni pé ká lọ́ dákun ẹnìkan tó yẹ pé ẹni tó yẹ ká ṣẹ̀ṣẹ̀ wádìí pé sẹ́ni eré ni sẹ́ni tó gbádùn ni ṣé fẹ́ kọ̀ ni ó láti wá torí ẹ̀sọ́ pé torí pé àmẹ́ni yìí ànígbà àdéfì àmẹ́ni àwọn wọ̀nyí ní sinmi àkúrà kan bá kàn ní àrùn rọ́jò lẹ́ni nínú aṣáàbì nàbì táwọn tó dákun ẹni kàn ní àrùn rọ́jò lẹ́ni tán ṣe ìbùhámu rẹ̀ báwọn tá àmọ́ta lẹ́ni náà àdéhùn ní tó bá pé nínú àwọn sàábì náà ti ní àrùn rọ́jò lẹ́ni nínú aṣáàbì rasulillah èyí wò tó ká torí ẹ̀ gbàá hadithu lanu so ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ kẹ́ mú àǹfààní òní bíbí eléyìí so ìdí nìlú jẹ́ pé hadha al-iqtirab illa ni lóòótọ́ àmọ́ illatun ghayru qadihatin fi sihhati hadha al-hadith kò kó bá kàdífì yóò lálàáfíà ìyẹn ò jẹ́ ká lè mọ̀ pé táwọn àfáà mi tó pè ní tìrọ́bù ẹni tó pè ní kadhibu ìgbìyànjú náà lè gbìyànjú mímọ̀ náà ni kódà àrínú àwọn onímọ̀ tí wọ́n pè ní hadha hadith mansukh yìí nìkan tí àfáà wa imam abu dawud rahimahullah tí àwọn dúró lé lórí nù pé hadith yìí mansukh ni ṣùgbọ́n ala kulli hal kí a máa kàn wọnú ìmọ̀ hadith ojúlóyọ̀ ọ̀rọ̀ ni èyí tá a rí ni pé hadith yóò ṣe gbádànù ó lálàáfíà lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí ó ṣe gbádànù tó bó bá lálàáfíà bẹ́ẹ̀ kódà tún rí ń tẹ́lùmí ó tún ní hadith yìí àkọ́kọ́ ni pé kò sínú Sahih Bukhari àti Muslim ìyẹn iṣẹ́ rí pé ṣe gbogbo àdìfì tá ń lo nù islam náà ló wà ní bukhari àti muslim èyí tí yí àdìfì kan máa bẹ nù sahihul bukhari a ipò kan ní nǹkan tó máa ń jẹ tí tó máa ń ṣe taqwiyatul hadith akthar min ghayrihi yóò kàn fún àdìfì lágbára sí ni kò túmọ̀ sí pé tá a bá ti wá àdìfì nù bukhari àbá àràdìfin nu muslim káwá ní ajẹ́pá àdìfin ní orí ìdíjòkó dáadáa nù kò pọn dandan káàdì nu bukhari àti muslim gbogbo àwọn tíra tó kù náà kó tó wà hadifiya náà ni wọn tíra tó sì rí ìdíjòkó táwọn afáàsì mọ́ mú mọ̀ jáde nu wọn òun náà ni àwọn èyí tó kù náà àmọ́ ń bo lọ́rọ́ kan wà ní pé bàbá wa ládìfì wa lálàáfíà bẹ́ẹ̀ tá a lẹ́nu tó ní àdìfin kẹ́díbí Imam Malik àtàlà eh, àwọn tán ní ìtúrọ́bù ta ní ìtúrọ́bù ní láyò afẹ́rọ̀fẹ́ sihhat al-hadith in tí ó wà kù ní pé kí ni fiqhu hadha al-hadith kí làgbóyé tó yẹ ká wá gbóyé níbi hadith yìí àṣewárí bí àgbóyé tá àgbóyé òun wá ní àwọn àfa àti wá ní àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ púpọ̀ nínú ẹni tọ́lọ́ sì ní kó ṣàmpíọ̀nù ọ̀rọ̀ lásìkò tá a wà ọ̀nà ní sheikhuna al-muhaddith al muhammad nasiruddin al-Albani alayhi rahmatullah ah, ọlọ́run ní àwọn ni kí wọ́n gba wájú bí àdífì yìí lákòókò tá a wáyé pẹ̀lú pé lórí àdífì eléyìí táwọn rí yìí àwọn ò ní lọ́wọ́ sí kí mùsùlùmí kó máa lóun gbàwé ọjọ́ sátọ̀dé kò sí ọjọ́ tó lè wó jẹ́ àní àwọn ó bá dúró àràfà ń kọ́ ni ò bá àjọjọ́ àràfà kò bá jẹ́ ọjọ́ aṣọ́rọ̀ kò bá àjọjọ́ táṣọ́ gbogbo orú ọjọ́ tó bá lè wó jẹ́ tó bá ilé ti bọ́ sọ́jọ́ sátọ̀dé wọn lẹ́yìn ògbọ̀rọ̀ gba àdífì àwọn dúró lórí ẹ̀bẹ̀ èyí wà fà káwọn afá tó kuna wa dìde pé a ọ̀rọ̀ tẹ wí ọ̀rọ̀ yóò kù díẹ̀ ká tó àmọ́ kí ni fíkìú tó àbá fi gbọ́ hadith rí yé yóò dà kí bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo wa ó fojú wò dáadáa yóò náà sì ní sin bí ẹjọ́ àkọ́kọ́ gbé hadith yìí lálàáfíà ṣùgbọ́n hadith yìí nídìí ká fàgbọ́yé gbọ́yé ká gbọ́yé dáadáa nítorí pé tá a bá wo hadith gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullah tí àwọn náà dólé lórí wọn fi fẹ́ ẹnu sọ tán sọ fá pẹ̀lú pé káwo bọ́rọ̀ ní ti wá pé látàṣú mú yawma sabt ẹ má gbààwẹ̀ yawma sabt ó dìídì yẹn ni ọjọ́ tó bá ti ń jẹ́ asabt ẹ gbọ́dọ̀ fi gbààwẹ̀ ìgbà náàbí ó tún wá yọ ọ́lẹ̀ ń bẹ̀ ó wá ní illa fi mafturidu alaykum àyàfi tó bá jọ́ràn èèyàn tó lúwa ṣe lọ́ràn èèyàn lẹ́yìn lórí ẹ máa wo kárìgbà lè dúró ń ń ta fẹ́ gbọ́yé àti gbọ́yé kẹ́ẹ̀ tó lè wá gbọ́ yé dáadáa ànábì wa ni wa illam yajid ahadukum illa liha àìnábà tẹ́nìkan kan ní bá ti wá pé kí mo lè jẹ lé ní sátọ̀dé tí ó lè jẹ́ pé n ò gbàwẹ̀ kò wá rí tí ó jẹ kò rí tí ó mu kò rí kò rí nǹkan tó lè jẹ tó lè jápẹ̀rẹ̀ pé kó gbàwẹ̀ ẹ bọ́ọ̀nù gbó ọmọ lọ́ọ̀rì wági ewé kan ọmọ lọ́ọ̀rì jẹ tọ́ba ilé ti jẹ ewé òun yóò jẹ pé àjẹ pé ń gbàwẹ̀ ìjọ náà sáré pé téèyàn bá ń wo bẹ̀rù téèyàn bá ronú sí dáadáa pé akíwá lè le tó báyìí pé kẹ́ ẹ lè jẹ́ pé gbàwẹ̀ sẹ́ àní ọmọ lọ́ọ̀rì wági tó ọmọ bùjẹ ẹ̀wọ̀n nǹkan bá kì í ṣe ká mọ̀ lọ́ọ̀rì bugi jẹ́ bíi ti wèrè kọ́ igi kọ́ lànà bí fẹ́ ká jẹ ń bẹ̀ ó kàn fi ń rinlẹ̀ fún wa ni pé alẹ́ ẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ ìdínà ló jẹ́ pé Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n dúró lórí ipá àgbọ̀dọ̀ gbàwẹ̀ lórí mas'ala yìí tẹ́rí tán bá takú ti hadith yìí agbọ́dọ̀ mọ́ fún wọn ni pé èèyàn gbọ́dọ̀ firú eléyìí sọ̀rọ̀ káwa ní sọ̀fẹ́ ẹnu mọ́ ẹ̀yin ò gbọ́dọ̀ mọ fíró eléyìí sọ̀rọ̀ ká wá ní ẹ̀ ó ṣàfẹ́ mọ dá yàtọ̀ láàrin àwọn èèyàn pé ọ̀rọ̀ tí ẹnìkan ní mọ ń yẹ pẹ̀lú bá nẹ́bì ti gbọ́rọ̀ yìí kalẹ̀ tó ṣe pé àwọn gbà kó lálàáfíà táwọn àfa àwọn tó sì ní ò lálàáfíà awo gbogbo àwọn ẹ̀rí tán fi ń lọ́ yóò lálàáfíà àwọn ẹ̀rí ọ̀hún òdi díjòkó dáadáa kódà ìtọ́rọ̀ rí bá ti súnmọ́lé díẹ̀ onáda imam abu dawud rahimahullahu ta'ala sijistani táwọn tiẹ̀ tún sọ pé bí yàmọ̀ nsúkò ní tí wọ́n ní ò bá tó súnmọ́lé àmọ́ kéèyàn tó lè sọ pé nọ́ọ̀sì ṣẹlẹ̀ àwọn nǹkan kan ó ti kọ́kọ́ mọ́ rọrùn náà ká tó lè lódà pé mọ̀nsúkù ní hadithi nígbà tá a bá lè ṣe jáàmù ó pẹ̀lú hadithi mi tó bá ta àrọ́dọ̀ pẹ̀lú látò ní pọ́wà mọ̀nsúkù ṣùgbọ́n a máa wú pẹ̀lú báwọn ṣe wá dúró ti hadithi wọ́n rí nǹkan dúró tì wọ́n sì rí nǹkan gbáralé nítorí pé ọ̀rọ̀ ní kọjá ń tá sọpọ́rọ̀ ìfẹ́nu èyí ń kọ́kọ́ jẹ́ agbègbè kan agbègbè míì táwọn tún wá wò Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn wá ní pé lópin ìgbà tó ṣe pẹ́nu tá nábì yọ lẹ́nu pé illa fi mafturidu alaykum ó lọ́wọ́ sí pé gbogbo ọjọ́ téèyàn ó bá gbàwẹ̀ ńjọ́ náà ó gbọ́dọ̀ jẹ́ pé tí ó mú àwẹ̀ nì lọ ni pé tá a bá ti ń bí pé à ṣáwẹ̀ tó lùwá sí lọ́ràn yẹn ni tó bá ti ní àwẹ̀ tí mo fẹ́ gbà yí wájìbù ni fárúdò ni àmọ́ àgbà lọ kò sọ́jọ́ òṣọ́rọ̀ ń bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá ní àwẹ̀ rọ̀mọ̀tọ́nà àwọn ènìyàn ọmọ gbà ló ṣe bọ́rọ̀ tọ́ àwọn dúró lórí ẹ̀ báwọn pé àyàfi tó bá ṣe pójú ọ̀ràn yẹn kíkẹ́ bá nẹ́bì ti sùn ṣùgbọ́n kí wá ló mọ àwọn àfáà yòókù táwọn náà wá takò wọ́n ṣe wá takò wọ́n lábídé kí gbogbo àwọn àfáà ìsìláàmù tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí Allahul Azim nínú tá a fi dúpẹ́ fọlọ́ ni pé kò sónífẹ̀ẹ́ nínú gbogbo wọn. àwọn náà wá padà sínú àwọn olùsùsù ni pé ah, akaramakumullah Sheikhana Muhammad Nasir Al-Albani rahimahullah ah, èyí tí ẹ mọ̀ wí yìí ó mọ̀ takun tó pọ̀ torí pé tá a bá kàn dúró lórí eléyìí nìkan bá a ti ń wò lọ́ọ̀kan yìí èyí tó pọ̀ nú ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam tá ànábì tó fi pa wá láti ẹ̀ka gbáwẹ̀ pò láti wá fẹ́ sírú àwọn yìí ò sí irú àwọn wo aráàdì sàfàwà abu hurairah radiyallahu ta'ala an tala anábùwà muhammad sallallahu alayhi wa sallam sọ pé la tasumu yawmal jumu'ah anábì ni ẹ má gbáwẹ̀ ńjọ́ jumu'ah illa an tasumu yawman qablahu aw yawman ba'dahu àfi kálẹ̀ bá gba ọjọ́ kan ṣáájú ọjọ́ júmọ́ tán bá sì lọ́jọ́ kan ṣáájú ọjọ́ júmọ́ àlàyé ọjọ́ kọ̀mísùn ní ọjọ́ tí ń ṣe ọjọ́ àlàmísì àwọn ìyàwó máa ń ba àdá anábì wa tó fi lẹ́yìn bí àdìsá bí ìrẹ́ra yìí pé àbí tẹ́ ẹ bá gbọ́jọ́ kan lẹ́yìn rẹ̀ ẹ sì mọ̀ pé tán bá ní ọjọ́ kan wà lẹ́yìn ọjọ́ júmọ́ àjẹmọ́ ẹ mọ̀jà tanra wa kò sọ́jọ́ tí ó jẹ́ náà kọjá ọjọ́ sàbtì tó bá ti wá jẹ́bẹ̀ pa ànábì ní tó lè sọ àwọn ẹjọ́ júmọ́ àdẹ̀tọ́ fún yín ládàgbà ó ní kẹ́ gba kọ̀míìsù àbí kẹ́ gba sábìtì téèyàn bá ti wá lóun gba sábìtì kó lè bá a sọ júmọ́ àdé ẹ̀tọ́ ẹ̀dàkùnjẹ́ mọ́ sábìtì tán ni a mọ́ fi gba àwẹ̀ náà lànà bí mọ̀ tó la tún fi gba ká lè fi jẹ́ kí friday ó mọ̀ lílọ yìí ìyún làwọn afáàmì ìjọba wò pé a ah, a jẹ́ pé látẹ̀sùn mú yóò mọ̀ sábìtì tá ànábì ń sọ náà àti yóò mọ̀ sábìtì tóun ló kàn mọ́ jẹ́ sábìtì nìkan àti tó wá lè jẹ́ pé yẹ́wò mọ̀ sábùtì sí yẹ́wò mọ̀ lùdúmọ̀ àwọn ti gba wájú ẹ̀ ń kọ́ àti àdífì tàbí òrìrà yìí yóò jẹ́ ká lè wò pé àtijọ́ sábùtì tá ànábì ń sọ àgbọ́yé tó yẹ ká gbọ́yé ń bẹ̀ kì í ṣàgbọ́yé pé kẹ́ mọ́ gbàwẹ̀ ń bẹ̀ rárá àṣàgbọ́yé ẹ mọ́ dá fi gba àwẹ̀ lágbọ́yé ń bẹ̀ pẹ̀lú àdífì àbú yìí hadith abu yìí tún wá mú ẹ̀rí míì ó tún wá lẹ́rìí míì tó tún wá fún lágbára sí èwo nìyí ó ní àdífì ti yá wájú wéríyà radiyallahu ta'ala anha tó jẹ́ yàwó ànábùwà muhammad sallallahu alaihi wasallam tó sì jẹ́ yàfa wa mu'mini òdodo kí ni àdífì náà ànábùwà muhammad sallallahu alaihi wasallam wọlé tó yá wájú wéríyà ń bẹ́ẹ̀ nílé ńjọ́ náà wọ́n gbààwẹ̀ ọjọ́ náà wájú jọjúmọ́ ànábì wa ń béèrè pé asumti ams ńgbà wa ń gbààwẹ̀ ńjọ́ júmọ́ àníṣe ṣọ́ gbààwẹ̀ lánàá ni a ó ni ọ̀la tí sì ń jẹun jẹun ọjọ́ wo ni ó jẹ́ ìyá ọmọ sábìt ọjọ́ sátọ̀dé yìí kọ́ àlàtìlà ìyá wa tún ní gbàwẹ̀ lọ́la ànábìnrin tó bá rí bẹ́ẹ̀ fa àfùtẹ́rì ìyá àmọ́ túnú o ìyá àmọ́ túnú ọ̀ nílé ìgbà kí ló dé tó fi jẹ́ pé ìyá àmọ́ túnú ni pé ńgbà tó dé pé jọ friday nìkan ni ó padà wá fẹ́ jẹ́ pọ̀ fi gbàwẹ̀ àti ká ló bá sọ pé òun gbàwẹ̀ lọ́la ni àṣà ànábì ò ní sọ pé ìyá àmọ́ túnú ẹ mọ wo nǹkan bẹ̀ wọ́n èyí ń jẹ́ ká lè mọ̀ mọ̀ pé àṣé mọ́ gbàgbé ọjọ́ sátọ̀dé ìmọ̀ ń jọ pé mọ́ da àgbàmọ̀ ní wí torí tàbú hòrè rọ̀ lárí rì títí ìyá iwájú wéríyà òun la tún rí ọ̀kan tó ojú di mélòó báwọn ó di méjì atúwárí míì tó tún wá sọ tó tún jọrú eléyìí náà òyìn náà sì tún lọ pẹ̀lú àdífì ìyá wa sọ̀mà tó yẹ pé ọ̀rọ̀ látẹ̀sùmú yawma sabti illa fi mafturida alaykum wọ́n nítorí pé njọ́ kan níbo muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ìyá ìwà wọlé tó ànábì sallallahu alaihi wasallam wa huwa yataghadda ànábì sì ń jẹun ọ̀sán jọ náà ọjọ́ náà wá jẹ wa dhalika yawm as-sabt wájọ́ sátọ̀dẹ̀ ànábì wá ń jẹun ọ̀sán faqal ànábì wá sọ fún yáyí pé ta'ali fakuli ah ọ̀ sì súnmọ́ yà yín ọ wá jẹun faqalati inni sa'ima ah yín ò mi ò jẹun èmi gbààwẹ̀ faqala laha gbọ́nà táwọn náà bí ó kọ́kọ́ sọ fún yá ìní pé somti arms sọ ọgbà àwẹ̀ lánàá ni ẹnìkan bá ó náà sí pé àwẹ̀ tànáà ló lè sọ tèmi ìdẹ̀tọ̀ fún ọ fàkàlà tìlà ó ní ara yìí gbàwẹ̀ lánàá fàkàlà ànábi ní fakuli yá máa jẹun tó bá rí bẹ́ẹ̀ oúnjẹ rí yá máa jẹ fa inna siyama yawmi sábùtì láàlákì wà láàlẹ̀ ó nítorí pàwẹ̀ ọjọ́ sátọ̀dẹ̀ tó bá lọ gbà láàlákì kò lè jẹ́ ládàá fún ọ wàlá alayki kò sì ní jẹ́sẹ̀ fún ọ ẹ̀tún wọn kan bẹ̀rù ẹ̀tún wọ hadith eléyìí o àmọ́ ká ìparí rẹ̀ yìí à ń bọ̀ wá sọ̀rọ̀ nípa ẹ̀ létà insha allah ọlọ́mọ ṣàgbà wá láyé èyí tá àkọ́kọ́ mú láàrin òní pé gbólóhùn tá ànábì kọ́kọ́ sọ pé sumti ams tó gbàwẹ̀ lánàá ni lóòótọ́ àwọn rìwáyà kan wà lórí ilé ìtawí tó pé dọ́dọ̀ àyífa ìmí ìsìn bishal albani rahimahullah tan isnadu jayyid kálọ̀rí wọnú silsilatu sahihahu bó jẹ́ kí ń gbà táwọn wá aṣàlàyé rẹ̀ níbi táwọn wá mú pẹ̀lú àwọn tàlàmì ìfún wọn ni pé ah, ẹ̀wùn táwọn náà fi parí ẹ̀ pé lálákì wàlá aláìkì a sì ń bọ̀ wábẹ̀ wọn insha Allahu ta'ala ṣé lè kọ́kọ́ jẹ́ àgbóyè kan táwọn afáàfi wò pé ah, àpábá wa fi rú eléyìí wò ó a jẹ́ pé àdéhìí látẹ̀sùmú yóò mọ̀ sábìtì a gbọ́dọ̀ gbọ́ yé lọ báwọn náà pé àṣẹ yóò gbọ́dọ̀ gbàwẹ̀ rárá wọ́n lọ́wọ́ tako eléyìí ní fíkìú tabatí ká tún fíkìú mi ìwò náà alanabuwa muhammad sallallahu alaihi wasallam anabi ni ahabu siyami ilallah siyamu dawud ó ní ṣe rí àwẹ̀ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù lọ nípa ọmọ èèyàn ọmọ nìyẹn ń gbàwẹ̀ lórí ilẹ̀ àwẹ̀ tọ́lọ́run wá nífẹ̀ẹ́ sí jù nínú àwẹ̀ tọ́mọ nìyẹn máa ń gbà ó ní siyamu dawud ó ní àwẹ̀ tánàbí wa dawud máa ń gbà bóòlù anabi dawud ti wá máa ń gbà kana yasumu yawman wa yuftiru yawman láti torí pé ń máa ń gbàwẹ̀ ọjọ́ kan wọ́n yóò fèrò yẹ̀wò mọ́ yóò tún wá máa túnu ọjọ́ kan ẹ̀wò nǹkan bẹ́ẹ̀ yẹ̀sùmù yẹ̀wò mọ́ yóò gbàwé ọjọ́ kan wà yóò fìtírù yẹ̀wò yóò gbàwé ọjọ́ kan bí èèyàn bá sì fẹ́ gbàwé láàrin ọ̀sẹ̀ méjì lásán ká mọ̀ lè ọdún kan gbà láàrin ọ̀sẹ̀ méjì bọ́sẹ̀ àkọ́kọ́ ò bá bọ́ síjọ́ sátọ̀dé lọ́sẹ̀ kejì jọ sátọ̀dé ni ó bọ́ sí torí tó bá gba one day on one day off one day on one tí ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ bá bọ́ sí off tó fi gbà wẹ̀ sátọ̀dé tí ó tẹ̀lé yóò bọ́ sí on tó fi gbà wẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ànàbí sallallahu alaihi wasallam ó bùkátà sí kó wá ṣe stefna níbi wọ́ọ̀rọ̀ ni kó wá ní ahabu siyami ilallahi siyamu dawud kó níwáwé ànàbí dáwúdà ní ọlọ́run nífẹ̀ẹ́ sí ju tó pé ká yasumu yawman wa yuftiru yawman kó wá ní illa yawma sabti fala tasumu fihi ó yẹ ká retí pé ká nàbí ò sọ gbólóhùn bẹ́ẹ̀ nù a máa nàbí òṣèlú ṣèfúnáwé èyí ń jẹ́ ká lè mọ̀ mọ̀ pé a jẹ́ pé àṣàwé ọjọ́ sátọ̀dé ìta nàbí ń sọ̀hún ká fẹ́ dá sátọ̀dé ìfigbà àwẹ̀ nígbà apá fẹ́ fún sátọ̀dé nì lápọ̀nlé nígbà apá afẹ́ ṣe ta'dhimu yawm sabt ta ìsìn fún sabt ní àpọ́nlé ìlànà àwọn yahudi ni kì í ṣe ìlànà tàwa mùsùlùmí a sì mọ yapa wọn ni yíò láfa àṣìgbò yìí bẹ́ẹ̀ pé àbùkátà sí istifna látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ká ní ṣíṣe ni ó bá jẹ́ pé àfi ká má gbàwẹ̀ níjọ́ sátọ̀dé ọ̀kan tún nù inú nǹkan míì tó yẹ ká tún wá wù ní pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú táwọn ìyàwó ànábì fi rinlẹ̀ fún ànábì ẹni tá ànábì bá gbààwẹ̀ ṣàbán yóò gbà á kódà ń bí ẹgbà wá kan wọn ni ó gbà á gbogbo ẹ̀ pátá àrí ìwáyà tó gbé wá wọn a sì rí wáyà tó ní pé ó gbà á àyàfi díẹ̀ tọ́ba tó wá bẹ́rẹ̀ yà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ńlá ànábì ó mọ gbà ètò ìsìnkú ẹ̀fẹ̀ lè mọ wò pé ah, ànábì ètò ìtùnú rárá ẹ mọ wọrú gbọ́ wá àhàdífì báyìí ó tàdífì ní takùnú pé ànábì káàní yẹ súnmú yóò mọ gba àwẹ̀ hàtà títí títí àwọn èèyàn ni ó mọ sọ pé láàyò fìtèrè ó dàgbà ànábì ó mọ túnú mọ rárá ó dàgbà ànábì mọ ti fẹ́ sọ gbogbo ayé dé àwẹ̀ kó kàn máa fi gbàwẹ̀ nìkan ànábì á sì tún mọ túnú gbà míì débi pé àwọn èèyàn mọ sọ pé láàyè sọ ó dàgbà pé ànábì ò fẹ́ mọ gba àwẹ̀ mọ́ ó dàgbà pé ó fẹ́ mọ túnú lásìkò yìí ni tó àsìkò tá anabi fi wọ́n ń gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ hàtà yóò kọ́ ọ̀la láàyò fìtèrè táwọn èèyàn fi mọ sọ pé láàyò fìtèrè ṣé àkókò yìí á ò yẹ kó ṣe pé sátọ̀dé istifna yìí náà nú ẹ̀rí ẹ̀rí pé àríwá àwọn istifna ò báyìí ó dá anábì muhammad sallallahu alayhi wa sallam anábì tún wá encourage wa lórí àwọn àwọn àwẹ̀ kọ̀ọ̀kan gbogbo bó ṣe yàn encourage wa lórí àwẹ̀ ọjọ́ àràfà tó súnmọ́ wa yìí tó yẹ pé àní lè mọ kó tirú àwọn àhàdífì èyí òun torí àkókò torí àfẹ́ kí ọ̀rọ̀ yìí náà àfẹ́ kó gùn jù ká fẹ́ pé ẹ̀kẹ́kàn mọ́ ní ẹ̀kẹ́kẹ́ mọ́ akẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ láwọn pọ́ìntì kọ̀ọ̀kan lọ́wọ́ lẹ́yìn bá fẹ́ dá sírú ọ̀rọ̀ mímọ̀ báyìí ó gbọ́dọ̀ jẹ́ pé ìmọ̀lẹ́ dúró lórí ẹ má ṣe taqlidu a'ma ń la kàn sí ń sáré mú gbogbo àwọn ọ̀rọ̀ yìí wá káwọn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó encourage wa lórí ọ̀rọ̀ ká máa gbàwé ọjọ́ àràfà ó encourage wa lórí ká máa gbàwé ọjọ́ àṣúrà ó tún sọ pé la in ishtu ila alqabil la asumanna tasi'a ó tún báyìí kí mo tún dọdún tó ń bọ̀ ní ọjọ́ aṣọ́ra ìkọ̀kọ́ ní ìmọ̀ ìgbà mímọ̀ ìgbà tá a àwọn ọjọ́ yìí possibility kó sì bọ́ sí sátọ̀dé wa ànábì ò wá ṣe ìsìtìfúnná òrí ó ní a máa gbàwẹ̀ nínú muharram ká mọ gbọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ possibility kó bọ́ sí sátọ̀dé wa tí sọ̀rọ̀dẹ̀lẹ̀ hijja wọn ni ká fi ṣiṣẹ́ olórí fine ààrí hadithi tó làmọ́lẹ̀ fún wa pé ká mọ gbàwẹ̀ tí sọ̀rọ̀dẹ̀lẹ̀ hijja ààrá hadithi tó làmọ́lẹ̀ fúnra wa wọ́n bá ti rádìtì tó lámọ́lẹ̀ ni iṣẹ́ olóore tó dáa jù ànábì tún wá lámọ́lẹ̀ fún wa páwẹ̀ gbígbà ni àwọn àhàdíìsì tún wá pọ̀ lórí eléyìí bí kánábì níyẹn bá gbàwé ọjọ́ kan fún ọlọ́run ọba ọlọ́run ó gbé jìnnà síbi iná fún nǹkan bíi sab'ina kharifa ni ó fi jìnnà sí iná tẹ́fítẹ́fí gbogbo rúbẹ́ ànábì ó mọ̀ ṣe ìsìnà illa yawm as-sabt bọ́wọ́ ó yẹ káàrẹ̀ tí ó mọ̀ bí wá pé ah, ó yẹ ká nẹ́bí o ṣe ìṣèṣináwó ilà yóò mọ sábàtì ẹ torí ká àárín tó jọ ni àárín tó jọ pé ìṣesí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ni pé ìjọ tó bá fẹ́ gbé òfin kankan kalẹ̀ tó bá ti wá rí pé òfin yìí ó ti lọ forí gbá nǹkan kan tó jẹ́ èèwọ̀ àbí yóò padà kó bá nǹkan kan tó jẹ́ èèwọ̀ anábì ó ti ṣe ìṣèṣináwó pé àyàfi nǹkan báyìí o ọ̀rọ̀ tá à ń sọ yìí o ẹ gbọ́dọ̀ jó débi nǹkan báyìí o hadith afáwà laqita ibn sabira radiyallahu ta'ala an laqita ibn sabira ó ní kuntu wafida banil muntafaq olóhun jẹ́ ẹ̀hún wà pẹ̀lú àwọn banil muntafaq níjọ́ náà tóhun jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó taari wọn wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn banil muntafaq yìí laqitu ibn sabira wà ń bẹ láàrin wọn wá wa muhammad sallallahu alaihi wasallam àwọn adọ́dọ̀ anabi nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì wọn bá ànábì ńlé àwọn abáyà ńlá wa Aisha ẹ mọ́ dé ọ̀rọ̀ yìí o nígbà tí wọ́n bá yànlá wa Aisha radiyallahu anha yànlá wa Aisha bá wò pé àwọn àlejò ànábì rèé ó bá pèpè àwọn nǹkan kọ̀ọ̀kan ó pèpè àrè fún wọn nígbà wọn pèpè àrè fún wọn àwọn náà bá dé wọn jẹ wọn jẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá dé pé ẹ ti dé ẹyin rẹ asọ́bùtòmùṣe Ah, ṣe omírọ̀ lákùnbí ṣe ṣe wá ti fún yín kankan jẹ́ àníbẹ̀rẹ̀ ah, ní ilé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam a nígbà táwọn wá ń bẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní pọ̀ ọ̀rọ̀ ní débi wọ́n ń pẹran fún wọn gbọ́ ọ̀rọ̀ nílẹ̀ mọ́jà àti ìyà sí gbogbo bẹ̀rùn torí àkókò amẹ́niyẹ ọ̀rọ̀ kan wá àkọ́kọ́ béèrè tí ó bí ànábì ni pé inna limra'atan ó ní ànábì mọ̀ lọ́mọbìnrin kan níyàwó wa inna fi lisaniha shay'a ya'ni al-badha ó níyàwó mi tí mo sì níyì ah, ẹnu rẹ̀ ọ̀rọ̀ bú ní mọ́ jáde lẹ́nu ẹ̀ kò mọ̀ ọ̀rọ̀ sọ sọ́kọ kò mọ̀ ọ̀rọ̀ sọ ànábì ní fatalliqha idhan tó bá níbẹ̀ kọ́lẹ̀ ńgbà tí ò bá ti mọ̀rọ̀ sọ ó ní ìyàwó òjíṣẹ́ ọlọ́run ọba inna laha suhba wa li minha walad ẹni tá ń wí yìí èmi àti rẹ̀ lámọjọ́ wa àjọ ọmọ ń jáde náà ní afẹ́ràn ara wa àmọ́ kó dà gan rí ànábì ó tún bímọ fún mi dáadáa ànábì tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà yà sí wáàsí fún gbà náà bá sọ̀rọ̀ kó lè mọ gbọ́rọ̀ rẹ̀ tó bá ti bá sọ̀rọ̀ tó bá pé obìnrin ni lòun náà fẹ́ jẹ́ yóò padà gbọ́ sí ẹ lẹ́nu àwọn ìbéèrè ó nídìí tá a ṣe mú àwọn ìbéèrè káwọ́ pé ah, àwọn ìbéèrè táwọn nìyí ń béèrè kò jọ mọ́rọ̀ tá a fẹ́ padà fẹ́ yọ jáde nú ẹ̀ ó béèrè ọ̀rọ̀ ìyàwó ó parí ọ̀rọ̀ ìyàwó tán ó bá tún rí ànábì àkbírù ní àánilè wòdò ṣàlàyé fún mi nípa bò láti mọ̀ ṣàlùwàlá kẹ́lí mọ̀ kọ́rọ̀ tí wọ́n ń sọ kò jọ mọ́rọ̀ àwẹ̀ rárá ó tún máa orí ànábì tí wọ́n sọ̀rọ̀ àlùwàlá fún ànábì wa ní asibẹ̀rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ohun tó bá ti ń ṣàlọ́ lára wa khallil bayna al-asabi' àwọn ọmọ ọ̀ka rẹ̀ jẹ́ kó rí pọ̀n ya ọmọ ọ̀ka rẹ̀ dáadáa anábì tó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó wá ní wa baligh fil istinshaq tó bá ti wá ń ṣàlọ́ àlá tó fẹ́ mọ́ fín mú anabi ni máa fín mú rẹ dáadáa máa fi stinshak máa fi omi símú kómi rẹ kómi àlùalá rẹ jẹ́ kó máa dógóńgó kó fa omi símú kó fẹ́ wọ agbárí débi tí ó lọ dá yìí lọ́nà fún anábì ní ilà àǹtakù náà sọ ìmà bí táwọn lọ́nà o ibi tó ti ní máa fi omi símú dáadáa ni pé àfitọ́ ọba ń gbààwẹ̀ nìkan ẹ̀wọ̀n kan àwọn ẹni àkókò táwọn ẹni yìí wá yìí kì í ṣe inú rọmọdọ́ọ̀nù náà wá o tá a bá lọ́la pọ́n wà ní rọmọdọ́ọ̀nù ló jẹ́ ká ànábì máa ṣe steve náà níjọ́ náà àwọn ẹni ló gbà wẹ́n tẹ́ fìmọ̀ pé wọ́n gbà wẹ́n ni pé wọ́n fún wọn ní nǹkan pápánu wọ́n sì jẹ́ anábì kan tún béèrè pé àwọn ah, fún yín náà ti fún wa àwọn tó jẹ́ anábì tún lè tún bá ń fún wọn wọ́n tún pẹran fún wọn wọ́n tún jẹran jọ náà kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n sínú àwẹ̀ àmọ́ la pé òfin àtẹ̀kọ́tà nẹ́bí ń kọ yí pé wà bá lè rí philistine shark àlùwàlá rẹ tó o bá ń ṣe jẹ́ kó mi tó ọmọ fi símú rí ọmọ dógóńgó àyàfi tó o bá ń gbàwẹ̀ nìkan èyí ò jẹ́ ká mọ̀ pé ẹ̀rí pa nẹ́bí ṣe stefana torí pé kíní wọn kò bá wẹ̀ ànábì tètè sọ pé ẹ mọ̀ mọ̀ gbà mọ̀ mọ̀ fi omi rẹ̀ símú dógóńgó kó mọ̀ bàbá àwẹ̀ rẹ jẹ́ àṣìṣínú àwẹ̀ àmúlápọ̀rọ̀ yẹn pàtàkì àṣé ká ní ìmọ̀gbàwé ń jọ sátọ̀dé ká ní bẹ́ẹ̀ náà ló ṣe lágbára tó ni ló ṣe jẹ́ pé ọjọ́ kìí ṣe pé bóyá àdágbà pàǹgbé tóbi lànàbí ń sọ ni gbogbo ọjọ́ tà nàbí bá ti ń sọ̀rọ̀ pé ẹ má gbàwé ọjọ́ àràfà o ẹ má gbà báyìí o yóò ti wọ́n sọ pé illa an yakuna yawma sabti ẹja ronú sáré dáadáa jẹ́ mọ́ gbogbo dọ́là náà bí o ti wọ́n ní pé illa an yakuna yawm as-sabt tó bá ti ní àwọn ẹjọ́ àràfà yukaffiru sanata al-madiya sanata al tó bá ti ní yóò gba yóò pa àwẹ̀ ọdún tó la tó lọ sọ ilé tí iwájú yóò palẹ̀ wa sanata al ọdún tó ń bọ̀ yóò tún pa àwẹ̀ rẹ̀ yóò pa ìṣe rẹ̀ náà rẹ̀ anábì ó ti mọ̀ ní illa an yakuna yawm as bí ti ní a máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù ayyamul bid ó ní a máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta kódà tún àwọn àfáà tí wọ́n ní àwẹ̀ ọjọ́ mẹ́ta gan tá ànábì tún ní a máa gbà ọ̀tọ̀ ní tọjọ́ mẹ́ta ọ̀tọ̀ tún ní ti ayyamul bid àsìláwọ̀ tí wọ́n ní pé ọjọ́ mẹ́ta tí ń sọ náà ni ayyamul bid ala hal káàtì ní ayyamul náà ni ayyamul bid ńgbà tábà mọ̀ lónú ayé àmọ́ rí tí ó bọ́ sọjọ́ sátọ̀dé ó yẹ ká rí wò pé illa an yakuna yawm as-sabt gẹ́gẹ́ bá a ṣe rí steve náà wò pé illa an takuna sa'ima ìgbẹ̀hùn ẹ jẹ́ ká ronú sàárín dáadáa jẹ̀mọ́ yìí láfi mọ̀ pé látàṣùmù yawma sábtì illa fi mafturida alaykum ó ní pé ní gbígbà tẹ́ ẹ mọ̀ ṣe bí ẹni ṣàpọ́nlé yawma sábtì torí pọ́jọ́ yìí sọjọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ tóbi tóbi àwọn yahudu náà máa ń gbé tóbi àwọn yahudu ni wọ́n máa ń gbé tóbi ala kulli àwọn ọ̀rọ̀ wa pọ̀ táwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ hadith yìí tó pé tá a fi mọ̀ pé a gbọ́dọ̀ máa wò kọ́ìdà kan wá pé Sheikh Al-Albani rahimahullah táwọn náà discourse kọ́ìdà yìí òun náà ni pé al-istifna'u dalilu tanawuli ìyún láàmọ̀ rí àwọn àbúyá àwọn afáwà ní Mubarakfuri nínú Tuhfatul Ahwadhi a sì mọ̀ rí bẹ́ẹ̀ náà nù Awnul Ma'bur Sharh Sunan Abi Dawud ọ̀tọ̀gọ̀rọ̀ àwọn tíra tí wọ́n mọ̀ ní pé istithna'u tá nàbì ṣe yẹn bí hadith yẹn pé illa an takuna sa'ima tá nàbì sọ yẹn do afwan illa fi mafturidu alaykum ta nabi sọ bí hadith abdullahi ibn busr àbí hadith samma bint busr èkejì tá a bá lè pè ń bẹ ipe istithnawu yẹn dalilu tanawuli bí ojú máa rẹ̀ sọ pé ẹ má gbàwé ń jọ sátọ̀dẹ̀ o àyàfàwẹ̀ tán bá ṣe lọ́ràn yẹn lé yín lórí o ipe àyàfi tó ti wọ́n ó kú òní kẹ wá ní àyàfi ẹyọ kan ni mọ́ pé àyàfi yẹn náà yóò máa fààyè gba gbogbo àyàfi àyàfi tẹ bá rí i pé ẹ lè gbé sábẹ́ rẹ̀ ayọ́kọ̀bá sọ pé illa antakuna sa'ima àtún wọn sọ pé illa fil ayyamil fadilati allati raghhabana fiha rasulullah sallallahu alaihi wasallam ayé pé àtún ó tà ná wàhálà àwọn ọjọ́ míì náà tà ná bíi pè lọ́jọ́ ńlá bí ọjọ́ àrọ̀fá ọjọ́ tó irú àwọn ọjọ́ àwọn tó bá bọ́ síjọ́ sátọ̀dé ẹ̀ ní fojú pé sátọ̀dé ilẹ̀ ń gbààwẹ̀ mọ́ torí pé sátọ̀dé ìkọ́ ló kàn wá ń bi irú àwọn ọjọ́ yẹn in tó kàn wá ń bi àwọn ọjọ́ yẹn gẹ́gẹ́ ni àrọ́fà tó wáyé mẹ́ in tó kàn wá ń bi aṣúrọ́ tó jẹ́ ni pé aṣúrọ́ tó fọ́ọ̀lù síbẹ̀ in tó kàn wá níbi àwọn àyámùlìbìdì ni pé àyámùlìbìdì tó wà ń bẹ̀ àmọ́ sábìtì tá ànábì sọ ni pé kẹ́ ẹ fẹ́ gbàwé pé yóò mú sábìtì yóò mú sábìtì kẹ́ gbàwé yawm sábtì lè anahu yawm sábtì kẹ́ gbàwé ń jọ sátọ̀dé nítorí pé ó jẹ́ sátọ̀dé a jẹ́ pé sátọ̀dé yẹn gẹ́gẹ́ òní kókó kì í ṣe pé tí nǹkan míì bá wa lọ rè já wa tó fọ́ọ̀lù síjọ sátọ̀dé nǹkan míì yẹn lẹ́mọ̀ wá wò ẹ kàn pé ah, ó kàn dẹ̀ wá bọ́ sí sátọ̀dé ni o torí pé tọ́jú àràfo ò bá bọ́ síjọ sátọ̀dé ìbá ti gbà náà nu àmọ́ àwọn tó ń pín ọjọ́ sátọ̀dé lè tán ṣàwọn yahudu yìí tí ò bá tí ì di sátọ̀dé láyé wọn ní fún wọn ní fún gbọ́jọ́ tó kù lápọ̀nlé gẹ́gẹ́ bí jẹ́ pé àwa mùsùlùmí lè nìyí náà bí ò bá jẹ́ ọjọ́ júmà ní gbogbo ọjọ́ tá a máa ń lò ní ayé kò sọ́jọ́ tó lápẹ́lẹ́ mọ́ nínú gbogbo ọjọ́ tá a ń lò ní ọ̀sẹ̀ tó tó ọjọ́ júmà báwa ti máa ń mú júmà o bẹ́ẹ̀ làwọn yẹ̀húdù náà kò wá sọ́jọ́ tó ń gbé tóbi tó tó ọjọ́ sátọ̀dẹ̀ so tí mùsùlùmí náà bá ti wọ́n gbà wọ yawmu li annahu yawmu sábtì yawmu kó sínú hadith la tasumu yawmu sábtì àmọ́ tí bá ń gbàwẹ̀ yawmu Arafa alladhi waqa'a fi yawmi sabt ó gbàwẹ̀ ọjọ́ àràfà tó ṣe pé ó kàn kó sí yawmu sabt ni kì í ṣe pé yawmu sabt la tágẹ́ẹ̀tì níbẹ̀ abẹ́rẹ́ ọba allah kọ́lọ́ mọ́ṣá jẹ́ ká gbàgbọ́ yọ̀rọ̀ yẹn tó lábẹ́lẹ́ ẹ̀lú torí pé kọ́rọ̀ yìí ó le yé ló jẹ́ ká mú gbogbo orú ǹjẹ́ ajẹ́ mọ̀ pé ní gbogbo àwọn mutaqaddimun àwọn afá tí wọ́n ti lọ nínú àwọn al-awailu minal ulama kò sẹ́nìkan tó sọ pé haram ní ká gbààwẹ̀ ọjọ́ sátọ̀dé kò sínú tíra wọn olóòfà ṣíkìlá lọ́wọ́ rahim allah nígbà tí kan náà ní ìmọ̀ wọn bá wọn fa hadith yìí pé ah, tátí ẹ̀ ló ṣáájú yín sọrú ń tẹ́ ń sọ yìí nígbà tí bàbá àlùbá ní ó dá wọn ní àrọ́wìl hadith ẹnigbà <laughs> ọ̀tọ̀ sí ni ká sọ pé àrọ́wì rọ́wà ká tún wá sọ pé àrọ́wì rọ́ à torí pé àrọ́wì ó ṣeéṣe kó rọ̀ wá máa là yàrọ̀ ó lè ṣe rìwáyà kó sì ní tí mo rìwáyà yìí bó ti rí rèé o ṣùgbọ́n ní fẹ́kàn àti yóò sì ṣe ní tó yapa sí àrírú tó pọ̀ bẹ́ẹ̀ nú àwọn ahadif àníyà síbẹ̀ òun lè ní ṣùgbọ́n sí pé ká ní rọ́wìl hadith ìsàbákan wọn kò ṣe fi gbogbo ọwọ́ gbà táwájú wọn bẹ́ẹ̀ pa àwọn àfáà olóògbà wájú wọn Shaykh Al-Albani rahimahullah àwárí ọ̀rọ̀ kan tí al-Imam Tahawi sọ nínú ma'ani mushkilil àfà àwọn ní pé àwọn àfà ńgbà tí wọ́n kó ti hadithi yìí tán wọ́n láwọn ará àwọn àfà kan tí wọ́n wá sọ pa hadithi yìí látara hadithi yìí tí wọ́n sọ pé ńgbà náà àwọn ọjọ́ sátọ̀dé kò yẹ ká máa gbà wọ́n mú ọ̀rọ̀ nìwá wọ́n sì máa ń sábà mú ọ̀rọ̀ al'imamu buhari wa dáadáa wọ́n ní fàdáhàbà kọ́wọ́n ilá hadal hadith aláwọn kan náà àwọn àfà wọ́n lọ síbi hadithi kọ́wọ́n ni àwọn èèyàn wo gan ọlọ́run ní fàkẹ́rìhù síyáàmù yóò mú sábìtì tàtọ̀ wọ̀ àn fàkẹ́rìhù wọn wá kàríhà tí kàráhà yìí sì rèé ó ní ẹ̀tìmáàlù méjì wà áṣùlù sì ní lọ́dọ̀ àwọn afábá dárúkọ kàráhà báyìí tí ń rí híyà náà mọ́ sábà sọ kéṣe pé tàhìrìmíyà kátẹ̀wálé àti tàhìrìmíyà náà ni ọ̀rọ̀ yìí wà mójúmọ́ lu kọ́ọ́mọ́n àwọn àfáà wo ojú ò làwọn àfáà yẹn fi wo kílẹ̀ rí àwọn àfáà yẹn lórí hadithi alimamu tọ̀háwí kan ọ̀rá sọ̀rọ̀ yìí ni yípa àwọn afáà kan dẹ̀ náà gbọ́dọ̀ gbàwẹ̀ sátọ̀dẹ̀ tàtọ̀ wọ́n wọ́n ni wọ́n kọ́ lọ́fọ̀n fi dhalika akharun wọ́n àwọn afáà mi dẹ̀ tún yapa wọn falam yàrá òbí sómi ibà sàn wọ́n lẹ̀sìn láburú ń pa wọn tán bá ní kọ́ lọ́rí mọ́rọ̀ afáà tó gbájú ọ̀rọ̀ ẹyọ kan táàrí rè ọ̀rọ̀ alimami tọ̀háwí ni ọ̀rọ̀ yìí sì wà mújúmọ́lì àmọ́ ká sọ pé ó dá ẹ ìmọ̀ọ́mù ká wá dárúkọ àfáà kan direct pé àfáà kan sọ báyìí kò sáfáà tá lè dákọ nínú àwọn mùtàkàdémù náà tí wọ́n ti lọ pé lágbájá ọmọ lágbájá ṣé imam malik la fẹ́ sọ ni abu hanifa la fẹ́ sọ ni alimami shafi la fẹ́ sọ ni tó kò sẹ́ni tá a dárúkọ láàlì imam ahmad ibn hanbal kò sáfà náwọn fuqaha tí wọ́n ti lọ al-mutaqaddimun kọjá pé alimami tahawi sọ pé fa dhahaba qawmun ibẹ̀ náà láti òkè ó dàbí pé àti ráwọn kan tán sọrí àmọ́ àwọn wo ni wọ́n gan wọn dákọ̀ wọn yíò túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí kò yẹ ká dà kò yẹ ká lára wa lóògùn nù torí pé kò yẹ kó jẹ́ pá ọ̀rọ̀ ńlá báyìí láwa aládùúgbò àwọn àfáà tí wọ́n ti lọ àwọn àfáà jankajanka àwọn imam malik imam shafi alimam sufyan thawri alimam sufyan ibn ibn uyayna àtàwọn jankajanka nù àwọn àfáà káwárí kí gbogbo àwọn àfáà ní ti lọ alárúurú àwọn abdullahi ibn mubarak kí gbogbo àwọn ní ti lọ wá sọ imam zuhuri nù àwọn àfáà àgbà tán kọ́kọ́ dá sọ̀rọ̀ lọ àwárí ah, kan wá sọ̀rọ̀ nípa pé ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ ọjọ́ sátọ̀dé o ah orí ẹ̀ káàlì umar nebuwa muhammad sallallahu alaihi wa sallam káwa lo didi ọgọ́rùn ọdún ní masala kan sì máa jẹ́ wọ káwọn èèyàn sì máa ṣe á ah, ọlọ́run ọba òkú àlè umar èké kó wájú lórí ìdọ́lá ara fa ala kulli hal ah, ọ̀rọ̀ yìí ti gùn jù bá a ti fẹ́ kó gùn kan lọ jàmá ah, abiluwa wa kọ́ lọ́mọṣà fún gbogbo wa náà ní àgbọ́yé díẹ̀ tá lè sáré sọ náà ní bóyá insha Allah tabarin tí ó bá ní nǹkan tí ó rú lójú bóyá tẹ̀ bá béèrè a máa ṣe àwọn ìzálàtú ṣubhat